عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون مفهوم لحرية في الإسلام أيضا الله أبر الله سبحانه قبل البقية يبقى الله سبحانه وتعالى أداني حرا أمرات الله داني في أمرات وجدت في freedom nítorí ẹ òun ni ọlọ́wọ́ ọba dẹ́dá fi máa fi sínú èèyàn nípa ohun tí èèyàn bá gba yìí ṣe. tọ́bajá pípé èèyàn ní fídọ́ọ̀mù ni ajá pípé èèyàn ní tíyà tọ́ba ti àti máa ṣe. ìyẹn ni àlàyé sàkẹ́bí sọ́lọ́wọ́ àṣàlá ń ṣàlàyé ẹ̀ nípa àwọn ìṣesí mẹ́ta tí ò ní jẹ́ kí èèyàn ní freedom tó ti pé téèyàn bá ti àti má ti kò ní ní jìyà ni. ànábi sallallahu alaihi wa sallam oní inna Allah tajawaza li an ummati al-khata'a wan-nisyana wa ma sukiru alayhi. wọ́n dá lábẹ́ ọlọ́run ọba sùhánù ó ti sàmójúkò fún mi nípa ìjọ mi àwọn tó bá ṣe mistake ṣe obìnrin kí á ti ṣe nìyí èèyàn ní freedom kó ní bá ti ṣe ọlọ́run ti fojú kó fún ìjọ mi nípa wọn tí wọ́n bá gbàgbé àti ìgbàgbé ni kì í tẹ̀mí wa ọlọ́run tó lóun fojú kó fún ìjọ mi wọn tó bá yẹ kó wọn jẹ wọn ń pàṣẹ àti ìjẹ ní pánẹ́lì ìyá ni ìtẹ̀mí wa ìbáradàlà ẹ̀yin ẹrú tí ọlọ́run ọba sẹ́ẹ̀dí tí wọ́n bá gbé yẹn lẹ́rú nínú Islam ọtí ti pàtàkì nítorí pé àrùn ìjẹ́rú akarùn mi ní àtàrí gbogbo orí pàtàkì ní ṣe nínú àwọn orí pa àìní gbàgbọ́ wọn ni kó fúru mọ́wó sùn hukman bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àìní gbàgbọ́ nìyí. òkú lẹni tí ò nígbàgbọ́ nínú ìdájọ́ ọ̀fẹ́ wà láyé òun lọ́pàá ní ọba dẹ́gbà tó tọ́jú ní àrùn ààrẹ ọgọ́rùn-ún kan àti méjìlélógún ọlọ́run ní àwọn ìjà ń bá yìí náà ẹni tó jókòó tó ti bá wa àti àìní gbàgbọ́ ikú ni nínú ìdájọ́ ìdí gbàgbọ́ gẹ́gẹ́ ní ya ibadala agbapẹ ìjẹrú ló fa ọkàn tó fa rẹ n'ala láì ní gbàgbọ́ tá a bá gbọ́ ẹrú ẹrú ẹrú ẹrú nínú òfin ẹsìn àti aláìní gbàgbọ́ ní ń jẹrú ìgbọ́sẹ̀ ní ìdí yìí ogun agbára mùsùlùmí ká wọn pa ọgá rẹ òun jọmọ àbí wọn pa ọkọ rẹ òun irúfẹ́ àwọn ènìyàn ní jẹun ìyá ìdádọ́là ẹ̀tọ́ bá wá tayọ àlà irú òkun bàbá yẹn fi dẹrù tọ́wọ́ ajá ló fọmọ bá mi lọ́lọ́wọ́ ta àwọn làná mi sọ lọ́lọ́ àtàlẹ́ lọ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ìnáma ya ọkùnrin fi bàtọ́ mi ní iná ẹ̀rọ jahannam irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí bá jẹ owó ẹrú yẹn iná ìjà sẹ́mọ̀ ní jẹ́ sí ìfún rẹ̀ ìyá ìdádọ́là nítorí bọ́lá ń dá yẹn ní ọmọlúwàbí tábà wá rẹ tó mú yẹn sí tọ́lọ́ ń padà wá sọ wọ́n dọ́mọlúwàbí bí tẹ̀sí sàkọ́lẹ̀ nípa fẹ̀rẹ̀ àwọn tí wọ́n mú àwọn ọmọ ìsirahí lù sí wọ́n mú wọn lẹ́rú ìgbàgbọ́ lọ́wọ́ bá wá padà tún wọn lẹ̀ kó lóko ẹrú fẹ̀rẹ̀ àwọn ọlọ́run fún wa gẹ́gẹ́ bí ìdára ọlọ́run ọba tó hánà sọ báyìí pé wà nígbà tá a lẹ yọmọ Ibrahim lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ ẹ̀bẹ̀ wa fìràwọn àti fìràwọn tó ibi yẹtùmù nẹkùnmùsù aláàdá tó ibi wọn rọ yín ní oríṣiríṣi ìyà yóò fi tó nàdínà ẹkùn wọn pa àwọn ọmọkùnrin láàrin yín wọ́n yẹ fún àyíwò náà ní ẹkùn wọ́n fi pa àwọn ọmọbìnrin lẹ̀ wọ́n fi ìdá àlékún bẹ̀rẹ̀ fún mi rọ́bì pàdé àdáwò ìyẹn jẹ́ fún yín kódà tó jẹ́ aláwọ̀ tó tóbi látọ̀dọ̀ àtọ̀dá rẹ̀. òun ló fà nígbà tá a nẹ́bí mú ká alẹ́ sọlá tó sẹlá tọ́wọ́ lọ bá fẹ̀rẹ̀ àwọn òbí pé mo fẹ́ kó tún ọ́ lẹ̀ ló gbọ́ ẹrú ọwọ́ ni pé mo mú ọ sí ni bí mo bá fún àwọn ọmọ ìsàyèsù lẹ́rú tí mo mú ọ lẹ́rú tí mo kú ọ lẹ́rú ni nàbí ìlàyé mú ká alẹ́ sọlá tó sẹlá ìwà ń sọ fún yìí pé ọ̀tẹ́líkà náà ìmọ́tò àlẹ́ yá àni ní ìsọ̀rọ̀ àdéhùn ìdẹ́ra àwọn olófin sèrè gbélébí lórí ó mú àwọn títí ọmọ ìsirahílì ó mú wọn sílẹ̀ ó tètè sára wọn ara kan náà jọ ni wa àti tẹ̀ra ni ìtọ́lọ́ ọmọ bá dẹ́dà tó fún ẹ̀dá nìyẹn òun ni kan jọ́ kan lọ́ọ̀dù lóbi jáde pẹ́ẹ́ni tí wọ́n bá jẹun bá tóbi sí kẹ́kọ́ òní fírídọ́ọ̀mù nìyẹn àjáde pé sẹ̀rí àkọ́ ó fúyẹ́ alámọ̀ irúfẹ́ níbẹ̀ òun lọ́rọ́ tọ́lọ́ ń sọ wípé mọ́n kẹfàrọ̀ bí láàyè bí bá àdìgì máa nẹ. ẹni yóò sọ bá fẹ́ẹ́ di gbàgbọ́ lẹ́yìn gbàgbọ́ rẹ̀ ẹlẹ́sẹ̀ ni ọ̀daràn ni ilà mọ̀nìkùnrin àyàfẹ́ ni tí wọ́n bá jẹ nípa ọ̀kọ́ ni kò hu mọ̀tìmọ̀tì nùbí ìmán tó kí ọkọ̀ rẹ̀ sì lélẹ̀ nípa ìgbàgbọ́ àárín ilé ìdíkọ́ fún náà àyọ̀ ọgọ́rùn ẹ̀yin ọlọ́sìn ọlọ́run ọba ìtẹ́mi ọmọnìyàn ò lè dúró déédéé àyàfi kéèyàn jẹ́rú fún kẹyọ̀ kẹsoso ìtẹ̀mí èèyàn ò lè dúró déédéé àfi kéèyàn jẹ́rú fún kẹsoso káàdì yẹn lè jẹ́rú fún òun náà ni Allah ọlọ́run ọba kò lè ẹsẹ̀ ṣe ìnà ṣàhà dáadáa kúlìlá sọ pé kí nìkan náà tó tó ilé rẹ̀ ẹni tí yẹn lè jẹrú fún lórí pé yẹn kan tí yẹn lè jẹrú fún tọkọlọ wọn bá dẹni yẹn lè jẹrú fún eléyìí wà ní àdáhà àyà ẹlẹ́ẹ̀kọ́ kàbí ní ogún nítorí ẹ̀ lọ́ọ́ bá dẹ́nà sọ yìí pé ńgbà òsì pé yẹn kan lẹ́yìn ká jẹrú fún fífi Allah wọ́n ní wọ́n máa jẹ́ náwà lè ní nta ìlà lè àgùdó mi ìdálùjọ náà ti hẹ̀ lásán kọ́lọ́kọ́ bá ní ọdún sí wọn nígbà tí wọ́n jáde láti gba ilẹ̀ fún ilẹ̀ Islam tí wọ́n bá fi wọ́n léèrè pé kí nìdí pàtàkì sẹ́lẹ̀ ń ṣe yìí wọ́n ní bẹ́ẹ̀ ni lọ́kọ̀dé kò tà á sáná lọ́ọ̀rù lẹ́nu kórè jama ń ṣe ara nínú àyíká lẹ́nu rẹ̀ ọlọ́run ọba ti fún wa jáde ó ti gbé wa dìde ká fún ẹni tó bá fún wọn ọlọ́run ká fún jáde kó o níbi ìmáa fi jọ fún àwọn ẹ̀dá ilà ìlà ìjàpìlẹ̀ lọ síbi ìjọsìn fún ọlọ́run ọba àti kúrò níbi fún kíkín ayé ìlà sàátì hà lọ síbi ìgbòòrò ayé àti kúrò níbi jẹ́wọ́lẹ̀ adìyàn ìsàbòsí ẹ̀sìn ilà àdìlì islam lọ síbi ìdọ́gba àdìlì islam Umar bin Khattab radiyallahu ta'ala anhu sábẹ́ ilé ìjọmọlúwàbí òun lọ yẹ ọmọ nìyẹn umaru tí wọ́n tẹ̀ ṣùgbọ́n àgbàdì tó mọ̀ nẹ́ẹ̀ta ìgbòlẹ̀ máa máwọn yẹn ti dà ọkọ̀ ni wọ́n lẹ́dá tó mọ̀ ń fa náà tó mọ̀ ń ta rọ̀rọ̀ níbi àwọn ọ̀yà wọn tẹ̀ ti di wọn ní ọmọlúwàbí. àlì ibùdó àbí tọ́lì rọ̀dí ọlọ́wọ́ sọlá ọ̀nìlá tẹ̀kùn àkùdà wáyérì má ẹni tó yàtọ̀ sí ẹ ọkọ̀ ni já ẹlẹ́tàlọ́rù mọ̀rọ̀ nípa pé wọ́n jẹ́ ẹrú fún àwọn olùmọ̀ wọn ọlọ́run ní ìlànà ẹ̀dẹ̀ sọ pé yà áhùnà kìtà ẹ̀yin tá a fún jẹ́ra tààlà ò ilà kárí mọ́tì ṣàwá ìbẹ́yìnlá wọ bẹ̀yìnlẹ́nu. ẹ máa fọwọ́ sí ní gbólóhùn kan tó gbé bákan náà ló ti rí láàrin wa àtẹ̀yìn inú gbólóhùn náà allah náà àbùdá ìlàlá àkọ́kọ́ lọ́ọ́ fi náà yàgbé àtìgbọ́dọ̀ fi kan ní ìkejì rẹ̀ nínú jọ́sìn bó ti rí lọ́dọ̀ yín nìyẹn bó ti rí lọ́dọ̀ wa nìyẹn. ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله أبا تتمامه أبا تنيا تدايا الله إليه ونال عمران آية قد أتمام عباد الله àwọn tó tóbi jù ní gbogbo ẹ̀dá tó wà láyé àwọn ànábì ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá sì yìn wọ́n pẹ̀lú pé wọ́n jẹ́ lókun ẹ̀jẹ̀ agbọ̀n tọ́lọ́ wọn bá sọ fún anabi láì sàwùd àlẹ́ sàlámù sàlám ọlọ́run wọ́n kúrò àbídá náà dàbùd ọlọ́run pàtẹ́bí dáwúdà lẹ́rù. èrè àtẹ́bí rẹ́ àwọn èèyàn létí nípa ẹrú wa tí ì ṣe dàbùd. ọlọ́run pè nàbí láì ayúbọ̀ àlẹ́ sàlámù sàlám ó pè é lẹ́rù. ọlọ́run iná wàjáde náà sọ mìíràn náà làhàbù ìnáwó àwùwà mọ́ńdà lẹ́rú ọlọ́run ọba mi ṣe ó ti jẹ́ ní tí máa ronú jù àdá. ó pè nàbí láyé Ibrahim lẹ́rú àti Ishaq àti Yaqub ọlọ́run ti wá kòkòrò ibadana Ibrahim wa Ishaq ẹsẹ̀ náà ti àwọn ẹrú wa tí ì fi Ibrahim àti Ishaq àti Yaqub pèsè olè láyé ìwẹ́lì ẹ̀mí sọ́ọ̀ ọlọ́run làá mú ọ lábàá ó ti jẹ́ ní lórí nìrẹ̀ tó ní ojú inú. Ibadallah. ọlọ́run bá nígbà muhammed sallallahu alayhi wa sallam lẹ́rú ọlọ́run wọn bá anzanna ala abidina yawmal furqan ọlọ́run wọn dá sọ̀kalẹ̀ fẹ́rù wa ní ọjọ́ afẹ́rọ́kọ̀ lọ ní ọjọ́ ogun bádàrí أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسان المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم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 ọyọ̀ǹda rẹ̀ fún ẹ̀dá ni. nínú èyí tí Islam yọ̀ǹda rẹ̀ òun ni pé yẹn lè ṣẹ̀ta nínú àwọn nǹkan tó fi yíkọ́ lẹ́tọ̀ ìyẹn ṣẹ̀ta ohun tó bá wù níbẹ̀ o lè jẹ gbogbo oúnjẹ tó bá lẹ́tọ̀ o lè o ní fírídọ́ọ̀mù láti jẹ o lè wọ ọkọ tó bá wù ọ tó nígbà o ti wọlé kí ni ohun tó kọ̀ fún láti bá wọlé. bákan náà o lè tíráàtì lọ sí ààyè tó bá mú ẹ tọba ti jáde ní ẹ máa ń tẹ̀lé àjò lọ o lè ṣiṣẹ́ ọwọ́ tó bá mú ọ tọba ti ṣiṣẹ́ orí afúnwa nípa láàyè lórí ẹ o lè ṣe kátàkárà o lè máa gbé kárántì bákan náà gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀sẹ̀ tọkọkùnrin bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tọkọkùnrin bẹ́ẹ̀ ọkùnrin lè fẹ́yàwó tó bá wù obìnrin náà sì lè yọ ọdún sẹ́ni tó bá wù láti fẹ́ gẹ́gẹ́ bí ọkọ nínú ṣùṣe wà lórí ẹ̀ wípé dandan ni gómìnà yọnu wọ́n sàlàyé ti ẹ̀ńtọ́jọ́ mọ́gé ìyọnu rẹ̀ òun náà ní kọ́dákẹ́ nígbà tí yẹn bá lọ tọ rẹ̀ lọ́dún bí rẹ̀. bákan náà ìyẹn lè gun nǹkan ẹ̀gùn lọ́ba wù tọ́ba ti jẹ́ nǹkan tọ́jẹ́ halali tọ́jẹ́ lọ ìyẹn lè sọ̀rọ̀ tó wà lẹ́mí ẹ̀ kọ́ta ti jẹ́ ìtọ́tẹ̀ lọ ìyẹn ti lè mú ìròrí wá ó ti jẹ́ ìtọ́lẹ̀ lọ ìbádọ́lá ẹ wá ní ọ̀nà táwọn èèyàn ń gbà bí ẹrú lásìkò yìí òun náà ni àwọn èèyàn ń sin ájú wọ́n ń sin ìfẹ́ bí wọ́n ìfẹ́kífẹ́ bíi kẹ́lómi ìyá ẹrú kóbìnrin ìyẹn ni kóbìnrin tó bá wù ní ọ̀fẹ́ bíi títí obìnrin bá ti lọ nílọ ọba àjọrò àgbẹ̀ bíi kẹ́lómi ìyá ẹrú fún nǹkan bíi títí kẹ́lómi bá ti lọ ní ọ̀lọ́ ọba kò gbogbooro wọn kó títí wọn ti tọ́lá wọn tó máa mú àwọn ọmọ ọlọ́yẹ ọdún tó sálágá ẹnu ní ìyẹrù owó ásà àti lówó ọba àjọ náà àrọ àyìnbá àjọlá ẹ̀yìn ẹrú sí ọlọ́wọ́ ọba tí ìyẹn bá ń sin ọlọ́wọ́ ọba nìkan ṣoṣo tó fi ara kalẹ̀ fọlọ́wọ́ ọba nìkan ṣoṣo ìyẹn á ti sí dọ́kọ̀ nínú gbogbo ìjẹ́rù sí gbogbo àwọn kẹta àkàálẹ̀ yẹn ẹ̀yìn ẹrú sí ọlọ́wọ́ ọba nítorí pé lọ́dọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn ìhun táwọn ń pè ní freedom òun náà ní kéèyàn máa ní oṣù kẹta ó lè ṣe bó ti wù ọ́ tọ́ba wú yẹn tọ́ka lè fún obìnrin kan lójú títì ó sì lọ ọmọdé ńlẹ̀ náà ó lè freedom náà ni ó lè ṣeun tọ́ba wù ó lè jalè bó ti wù ó lè pààyàn bó ti wù ìwọ̀n táwọn ọmọ ti ń jẹ́ freedom nìyẹn ṣùgbọ́n náà bàbá adẹ́dà sọ yìí pé ó ti ń nítorí pé ọmọ ọ̀gá ẹni mọ́mọ́ mí kò ṣeé ṣe fún ìgbàgbọ́ lódodo lọ́kùnrin àti lóbìnrin ìdá ọlọ́lọ́hu ọlọ́dúnlóhu amọ̀ràn tọ́ba ti fi ọlọ́run ọba àlùjíṣẹ́ rẹ̀ fún ìdájọ́ kan wá àdìyẹ̀kú lọ́lọ́run lè ṣe yàrá sómi amúrìdìm kí wọ́n wá sọ pé àwa lẹ́tà èmi mo fírì láti ṣe ohun tó wù mí kò ṣeé ṣe fún lọ́kùnrin àti lóbìnrin láti ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó ọlọ́run ní ìsìlámù ọ̀gá àdàpọ̀ olólè mọ́kìnínní ìmú tí wọ́n máa ń jẹ́ gbọ́dọ̀ àwọn onígbàgbọ́ òdodo ìdá tóun ìlọ́mọ́ ti wọ́rọ́ ń gbọ́wọ́lẹ̀ tí wọ́n bá pè wọ́n lọ síbi ìtọ́lọ́ àti tòjíṣẹ́ rẹ̀ lìyà kúmọ́ bẹ́yìn náà kó ṣe dájọ́ láàrin wọn ìmú táwọn onígbàgbọ́ òdodo máa sọ náà nígbè sẹ́ni àyìnà wọn àtọ̀ kò sí òmìnira níbi kéèyàn máa dẹ́sẹ̀ nítorí ọ̀rọ̀ sáfẹ́bí sallallahu alaihi wasallam sọ báyìí pé ìdá nahaytukum an shay'in fajtanibuhu tí mo bá kọ̀ fún yín nípa tẹ̀gán ẹ̀sìn mẹ́ta gbàgbé wípa nẹ́bí sallallahu alaihi wasallam ní ikọ̀ fẹ́ burú tí mo bá kọ̀ fún yín nípa tẹ̀gán ìjìnlẹ̀ sí ìdá láti máa wú àwọn ẹnẹ́bí ọlọ́run kò tó nìnira fún ọ kọjá sí pé nǹkan tó rìn lẹ́nu ẹ̀sìn ọgbà pé nù ọ̀ọ́ni òmìnira níbi ìdájọ́ ọba àti fínkù tọ́lọ́n sọ pé lè dákàrí fi tùlù àtìlẹ̀ fún ìpayẹ́ yìí kí wàá sọ wípé a ah, kó lọ́mọ tó torí sínú ẹ̀jí òde ìbọn bàbá kan náà ni wọ́n èyí dáàbì wá rí ní pé bàbá kan náà rí ọba sí mu obìnrin mẹ́sàn-án tí wọ́n jágà àbíkẹ́yìn lòun wá jóbìnrin tó sì kẹwàá. àwọn àtúwà sọ wípé ẹni tó jẹ́ àdìgẹ́ ìyẹn kan òun ó mú kọ́ ọlọ́ba tẹ́lẹ̀ ìkọ̀ kẹ́sà àwọn yẹn máa máa mú kí ọ wọ́n á mú ọlọ́ba tẹ́lẹ̀ èyí ṣe tọrọ fi rí bẹ́ẹ̀ irú bá a ṣe fíkú yìí ò rí láti sọ pé máa yí padà bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọjọ́ba wíkẹ́ àwọn ti darí wa àgbẹ̀dọ̀ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu pàpà jùlọ tí wọ́n bá fi ń pa wá láti ẹ̀ dáadáa tí wọ́n fẹ́ sọ fún wa pé ká gbé àhàlà àgbà ó dàbá jí àtòrí rẹ̀ kí ẹ̀ máa sọ pé mo firi pèlè lọ taka láfẹ ẹ ìwọ́n ní oṣù jìyà so nípa bẹ́ẹ̀ fírídọ́ọ̀mù kò débi ọ̀rọ̀ sọ̀láàkì ìdájọ́ ìtutù wa lórí bóòsì tọkọtaya bí máa ń kọra wọn àwọn àníkọ́ bá fi òwe mọ́tò lè kọ́ ẹlòmíì ọ̀gá lóde pátì ọlọ́run ní jáde ẹni ọlọ́sìn kan tí ó débi olóhùn léyàwó òun dànù ó lè lóde pátì tí tó ti lọ lẹ́gbọ̀ọ́ tàdédé ló délẹ̀ sára ọba ní kò sì máa kó lọ léyìn wọn ní àwọn òfin àdìlànà àti ìdájọ́ ẹ̀sìn lórí ìbò làásì kọyàwó lẹ̀ èèyàn fúri ìwọ lọ fẹ́ sọ̀tọ̀ ọkàn sílẹ̀ anyhow láì ní tẹ̀lé lánàá ọlọ́run ọba sùhánà àti ìlànà níbi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ti bá a ti ń sẹ́yàwó èèyàn ti gbọ́dọ̀ sí àtúpalẹ̀ lórí ilé ìdí àtúnṣẹ́rí àwọn òṣèlè débẹ̀ yóò ti já fífa àwọn wá sí ọwọ́ olè ẹ̀jẹ̀ ẹ̀tọ́ lè bá ti gbé nǹkan tó tó tó gbèdé kí wọn tàbí gọ́wẹ̀ kẹ́dẹ́ àdéhùn wọn di ọwọ́ rẹ bí wọ́n ti ń lò fún ẹ̀sìn. kí ẹ wá ní wa àlè sí wọn bá wà lọ́dọ̀ tí àwa máa pa wọ́n ni. èèyàn ní fídọ́mù débẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ìjìra ìjìyà agbére kí ẹ sọ pé tọ̀gbá tí kò yí mu èèyàn ní fídọ́mù débẹ̀ kí ẹ sọ pé ẹ̀mí kí n ti kówó jọ ní nígbà máa ń gbẹrù bá ọ̀ ní fídọ́mù débẹ̀ àbí sọ pé mímọ́ lára ni obìnrin máa ní mí obìnrin máa ti gbogbo gbáyà lẹ̀ lómi máa máa rìn káàkiri ní òòrùn ebi mi mọ lára mi èyàn ní fídọ́ọ̀mù débẹ̀ ìbádọ́lá ẹ̀yẹ olùsìn ọlọ́run ọba nínú apákan àwọn àgbọ́yé tó ní mistake nínú nínú òmìnira òmìnira táwọn èèyàn máa ń pariwo ẹlòmíì wọn máa wò ó pé mo bá tún sìgá àbó mo mú ògógóró mórí ara òun ni mo mú sí fún ẹnìkankan ní ọ ní fídọ́ọ̀mù débẹ̀ ọ nítorí pé òfin ọlọ́run òfin ọlọ́run tọ́lọ́run fẹ́ràn nẹ́bì sallallahu alaihi wasallam ọwọ́ àtẹnu àtẹ́bí jáde wáyù dẹ́ni ọsọ fún ayé la dọ́rọ̀rọ̀ wọ́n la di rọ́rọ̀ o gbọ́dọ̀ kó nira bára rẹ̀ o sì kò gbọ́dọ̀ kó nira bá ẹlòmí. làdọ́rọ̀rọ̀ ìyẹn ní sẹ́yìn nira o gbọ́dọ̀ kàn ọ́ gẹ́gẹ́ alára oníṣẹ́ ọlọ́run yẹn o gbọ́dọ̀ bàtà rẹ̀ jẹ bẹ́ẹ̀ náà ni o gbọ́dọ̀ kó nira bá ẹlòmí. kẹ́nìkan wá ní ẹ ìbí tẹ́nìkan bá gbé sìgá ni wọ́n lóun náà dàbí ẹni pé mu sìgá ni mo bá kúrú yàrá tí mo bá kú kọ́ ọ ní fídọ́ọ̀mù débẹ̀ ẹ̀rì ìdájọ́ lọ ìhun tó já lọ lọ kí yẹ fàáyà wọn ó sì ròyìn ẹ lórí ọ ìyẹn ó sì jìyà lórí ẹ òmìnira ti fẹ́fẹ́sì ọ̀yàtọ̀ sí ìfipẹ́ lọ́dọ̀ àwọn ẹni tí wòye sẹ́lẹ́sìn ọ òmìnira ti fẹ́ lọ́dọ̀ àwọn ẹni tí ọ̀lẹ́sìn òun ni pé sá máa ponira bẹ́ẹ̀ lómìn sá ti máa ponira bẹ́ẹ̀ lómìn ṣùgbọ́n tó wà fún má kó nira bá rẹ kó o sì kó gbọ́dọ̀ kó nira bẹ lómi nígbà tó dájú kó mi lẹ́nu ọ̀dọ̀ wọn má kó nira bẹ lómi ni kò sí má kó nira bá rẹ ni wọ́n fi máa ń tàtàkó wọ́n ní èèyàn ní freedom àwọn akéde pé rómi nira o wọ́n ní ọ̀rẹ́ ìyàtọ̀ rẹ̀ ti kọ́ ẹ̀sìn tó bá wú yẹn lè lè sì à àwọn àgbàgbé kò sí òmìnira bẹ́ẹ̀ o kò sómìnira bẹ́ẹ̀ o lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà tó ti sàlàyé pé wọ́n mọ ìyẹ́bù tọ́pẹ́ ìwọ́ ìrọ̀lẹ́ ìsìlámì dínà ẹni yóò sọ pé kí lọ wá ẹ̀sìn mí yàtọ̀ sí ìsìlámù lẹ́sìn fọlá yóò gbàlá ní àdìgbà lọ́wọ́ àwọn ọ̀kìn àfẹ́rọ̀ sí ilẹ̀ sọ̀tìrín ó ń tọ̀wọ́ máa wà ní ẹni tí wọ́n pàdánù kọ́bájọ́ fi dànù sẹ́yà òun ló fi fà ṣé wọ́n ní freedom nìyẹn bí àwọn ìjọ samuel àwọn ọjọ́ tẹ́bí sọ́ọ̀lì ọlọ́run jẹ́ wọ́n ya torí ẹ̀ nígbàgbọ́ ṣé wọ́n ní òmìnira nìyẹn bẹ́ẹ̀ náà ní àwọn ọjọ́ ọlọ́run ọlọ́run jẹ́ wọ́n ya torí ẹ̀ nígbàgbọ́ ṣé wọ́n ní òmìnira nìyẹn bẹ́ẹ̀ náà níjọ ṣùáìb àlejò sọláàbù sẹlẹm ọlọ́run jẹ́ àwọn ènìyàn náà níyà nítorí ẹ̀ nígbàgbọ́ ṣé wọ́n ní òmìnira nìyẹn àyìnbá dọ́là àwọn yóò tún máa sọ hurriyatu ra'ayi o lè mú làákà ìtọ́ba wù ẹ wá lábẹ́ ilé wọ́n bá wá mú o lè mú lórí tọ́ba wọ wá wọ́n kì í ta ẹni gbàgbọ́ wọ́n kì í bọ̀ wọ́n máa já akọkọra wọn bọ̀ yẹn lè ronú bọ́ bá ṣe wù bó wù ó lè ṣe fèfèrè wọ́n wá pa ọgbẹ pọ̀mọ́ra wọn ibi àti ọ̀gá tọ́ba wò lè láti ọ̀gá rẹ̀ o lè rìn lànà tọ́ba wọn òun ló fà ni wọ́n nígbàgbọ́ nípa òfin dáńtẹ́ mọ́n bá dàlà dínà rú ọ̀tọ́lọ́ ẹni ọba fáàrọ̀ ẹ̀sìn ẹ̀ máa ní. níbi wọn bá nílò dájọ́ ẹ̀sìn àlọ́pẹ́ nìkọ̀ọ̀kan ní ọmọ àlọ́ ọmọ àyà láàrin wa o. mo ti òyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pa nǹkan àgbé dájú nìyẹn. wọ́n lérò yìí fún iṣẹ́ bí aláṣẹ lè ṣe àwa lè ṣe ìyàwó lè ṣe. lẹ́yìn ká àwọn èèyàn láṣẹ dáadáa ká sì kọ̀ èèyàn lọ́ba ọlọ́run sọ fún anábì sọlọ́lọ́ kótó ní bọ́lọ̀ ń padà fún àtẹ́bí ní kàmọ́ ọ̀rọ̀ kìtàn kájẹ́sì má gbàgbé tí wọ́n yàtọ̀ sàtẹ́bí sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan náà ń jà fa gbogbo ayé aláṣẹ gbogbo ayé ni tó ṣe yí pé tọ́ba lo ẹnu fẹ́ ká tún lọ́wọ́ ṣùgbọ́n àwọn àti lẹ́yìn ká tó ló gbọ́ ẹnu ẹnu yìí lẹ́sìn ní ó níbi dé mọ́ àwọn ò lè lọ́wọ́ nígbà táwọn gbà pé yẹn lè nírò ní ló ó lè sẹ̀sìn ló tí wọ́n bá gbọ́rọ̀ àtẹ́bí sallallahu alaihi ti ń sọ níbi wọn bá ti ń lòfin ẹ̀sìn pé mọ̀ bẹ́tẹ̀ lẹ́jì iná hù fásitólò ẹni wọn bá pààrọ̀ ẹ̀sìn rẹ̀ ẹ̀ pa wọn ni àwọn ti jẹ́ ní wọn fi pa ìfihàn ilé ní lórí tọ́ba wù ìbò lè sẹ̀sìn tọ́ba wù tọ́rọ̀ bẹ́ẹ̀ lọ rí bẹ́ẹ̀ ajá sí pé Islam máa di géètì tí ò ní géètì má nìyẹn tọ́rọ̀ máa lọ rí bẹ́ẹ̀ ajá sí pé Islam lè di eré nìyẹn tọ́ba wù yẹn ó lè ṣe lónìí kó tún dàárọ̀ la kó lóun ò ṣe é mọ́ ìyẹn ò lé tó nìyẹn irú bí àwọn ẹni yẹn wọ́n máa ní ẹsẹ̀ àgbọ̀fà free láti tẹ̀sí tó bá wù wá bó láti wá súnmọ́ ọ̀rọ̀ ọba tọ́sọ̀ yìí pé láà ìkẹrọ hàmìdì kò sí jẹ́ ní nfanu a gbogbo ọjọ́ mùsùlùmí tí kéwàá ti fẹ́ jẹ́ wá ń bá bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ tó nǹkan tó kó bára ayé jù òun ni ká máa fi làákàyè ká máa fi tú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run á máa tu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run nbola ni wọn wá túmọ̀ àyà ìdè náà rọ lọ́wọ́ dáàrin wọlọ́ọ̀hìn kò síbi ìtumọ̀ rẹ wà àyà tá a ti kà tẹ́lẹ̀ náà ni o la ìkìrọ̀ àfìdín ọ̀rọ̀ lọ́wọ́ ní tòótọ́ pé kò sí ìjẹ ní pánú ẹ̀sìn bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kẹ́ náà lọ́ba adé dàtọ̀ pé wọ́n mọ ìyẹ́ kùtà òye ìkọ́ ìrọ̀lẹ́ ìsìlámì dìínà àlàyé ènìyàn ẹni yóò tọ́ dé lọ wá ẹ̀sìn mi àtọ̀ sí sílámù lẹ́sìn fọlá ni yóò kú balamin àdígbà lọ́wọ́ ẹ̀ wọ́n wọ́n fi àṣírọ̀ jùlọ kọ́sìrín òun tó ń tẹ̀sí máa wà náà tí ó pàdánù níjọba ìdàgbéyàwó àyà yìí wà ní àrùn ìmọ̀ràn àyà eighty five bákan náà tó rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó ti jẹ́ ọlọ́run tó lọ́ra sálá fi rẹ̀ ó ní omeru tó a ọkọ̀ ọ̀sìnlá wọ́n pa mí láti pé kí n máa báwọn yẹn jà hàtìtà yẹ̀kúrò láìláha ìlàlá tí wọ́n á pé kò sí ohun tó lè túmọ̀ Kùránì jáyà lọ tá a bá ráyà tá a fi tún a fi tún nà sùn àwa rí túmọ̀ áyà yìí nínú Kùránì àtúnrin nínú súnà ìdádàlá ẹ̀yẹ rúṣin ọlọ́wọ́n ọba ẹ̀rí àlàyé rẹ̀ tún bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ sánibí sọlọ́lá sẹ́láńsọ yìí pé wọ́n lé di nafsu Muhammadu biyadi mo fẹ́ ní tí èmi ní anabi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra ẹnì kí òní gbọ́ nípa mi kọ́ máa wá pera rẹ̀ ní Yẹhudi àbí nà sọ́ọ́rọ́ ẹ̀fọ́ntàn wa lọ kú tó bá kú yọ wọ ni ọlọ́run àlàyé rẹ nìyẹn atọ́sílá ìkẹrọ àfìdí àtàwọn àlàyé rẹ sínú ọ̀rọ̀ ọlọ́run ọba á sì wá sí súnmọ́ àtẹ́lẹ̀ sọlọ́lọ́ àdùsọ́lá ìbádàlá ẹ̀yìn ẹ̀rọ ọlọ́run ọba nípa báyìí ajá sí ibi ohun tí ń jẹ́ òmìnira fírídọ́ọ̀mù táwọn yẹn ó ní àwọn ọmọ wa pè ó ní oúnjẹ tó tèrè kò sí ohun tá a fi dé ju kíra ọlọ́run ọba lọ tó o bá wò wípé ìjẹ́ kínní sí wọ́n tú wálé yẹn yẹn ni àbáwọn agbègbè kẹfẹ́ náà yẹ ká sọ̀ra àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ kí yẹn lọ sunna nàbì sallallahu alaihi wasallam mbẹ̀lẹ́ àtẹ̀lé oúnjẹ ẹ̀rí kìí sinú àwọn òfin àgbélẹ̀rọ ọ̀sá yé òṣòǹdè kankan nínú àwọn eléyàn tí wọ́n òjì yìí pé ká máa kónira bẹ́ẹ̀ lómi yìí lọ ọ̀yà pàṣẹ ohun tí islam mú wá islam ló pé má kónira bá rẹ ó sì gbọdọ̀ kónira bá ọmọ ìlúmi ìbádọ́lá ẹ̀yìn ẹrú sí ọlọ́run ọba ẹ̀jẹ̀ ká gbàgbọ́ yé kí ni ohun tí ń jó mi nira